العقوبة من أمر بمعروف أو نهي عن منكر باب تجليث عقوبة من أمر بمعروف أو نهى عن منكر وخالف قوله فعله باب باب تقليث عقوبة من أمر بمعروف أو نهى عن منكر وخالف قوله فعلا ojúpọ̀nà eléyìí tí a tún fẹ́ máa gbé ẹ̀wò yìí o náà ni ojúpọ̀nà ilé kókó ìjìyà ìyà tó le tó nípa tó ń bẹ fún man amara bi ma'ruf ẹnikẹ́ni tó ń pa àwọn èèyàn láṣẹ dáadáa àwònáha àmùkárín àbí ó ń kọ ìbàjẹ́ fáwọn èèyàn eléyìí ò da ẹ má ṣe eléyìí ò da ẹ má ṣe ẹnu rẹ̀ náà láti ń gbọ́ ṣùgbọ́n wa khalafa qawluhu fi'la ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó sépa ó yàtọ̀ ṣiṣẹ́ ọ̀wẹ́ ìjìyà tí ń bẹ fúnrú àwọn ènìyàn bẹ́ẹ̀ bó ní ìjìyà yẹn bó ló ṣe nípa sí abẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kó ṣọ́ wa níbi àdánwò kí ọ̀rọ̀ wa kọ́ máa tako iṣẹ́ ọwọ́ wa afọ́wà al'imam annawawi rahimahullah walakod ahsan al'imam wa ajada fi tabwib wa fi tartib tàbá wo bí wọ́n ṣe ń to àkọlé báàbù báàbù lábẹ́ tí wọ́n ń kó àwọn àhàdíìsì sábẹ́ yìí ẹ rí i pé a gbà pé dodo tírà Riyadu Salihin ìwé ìmọ̀nà ìwé ìtọ́sọ́nà ló jẹ́ kò yẹ kó pa sófo nínú mọ́ṣáláṣí kò sì yẹ kí ìdílé mùsùlùmí kankan kó ẹ̀ nǹkan tó burú jáì òun náà ní ká dé ìdílé mùsùlùmí ká má rí kọ́pì Riyadu nínú nítorí pé tíra yìí ọlọ́run bá fi àlùbáríkà sí púpọ̀ àfọwà ìmáàmù Nawawi tí wọ́n kó àwọn àhàdìsì yìí jọ wọ́n tò àwọn àhàdìsì yẹn tẹ̀léra wọn ní títò tẹ̀lé pé wọ́n fi ń ṣe wáàsí fún wa ni ẹ rí pé báàbù tí a kà kọjá òun náà ni báàbù amúrí bil ma'ruf wa nahayi ojúpọ̀nà ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa kọ ìwà àbàjẹ́ fún wọn abẹ́ẹ̀kọ́ eléyìí àṣàlàyé fún wa pé iṣẹ́ àwọn iṣẹ́ gbogbo èèyàn ni pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ ọ̀rọ̀ tó wá tẹ̀lé báàbù tó tẹ̀lé báàbù ọ̀hún òun wá léwu púpọ̀ ju báàbù àkọ́kọ́ lọ torí wípé ẹni tí ò mọ àìdá láìdá tó wá ń ṣe bọ́lá bá jẹ níyà ìyá rẹ̀ yóò fúyẹ́ ju ẹni tí ó mọ̀ tó ṣe pé òun náà ni ó ń sọ fáwọn èèyàn wípé nǹkan yìí àti ìjìyà tó ń bẹ fún ẹni tí ó mà tó ń pàṣẹ dáadáa tó sì ń kọ ìwà àbàjẹ́ ṣùgbọ́n òun gan-an dáadáa yẹn kò ṣe ìbàjẹ́ tó ń sọ pé kò dáa fáwọn èèyàn yẹn iṣẹ́ tó ń ṣe gan nìyẹn eléyìí ó ní í ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá jẹ́ àfa àbí gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn báàbù yìí báàbù aw mas'alatun khatira akhtaru ma takun ó léwu púpọ̀ ó sì tó nǹkan tó lè máa gbòmìje lójú èèyàn fún gbogbo ẹnikẹ́ni tí wàá bá ń pè ọ́ láàfa àbí wọ́n ń wọ̀ ọ́ láwùjọ gẹ́gẹ́ bí ẹni tó ní mẹ́sì ìgbà míì ń bẹ ẹlòmíì àwùwà tí ò dáa látara wípé kò mà ṣùgbọ́n kí la fẹ́ sọ lórí ẹni tó jẹ pé òun gan-an ní ń sọ fáyé pé nǹkan yìí ò dáa ṣùgbọ́n náà làwọn bá yọ ṣe débi pé ò ní mà á sì tún máa pè lẹ́ni ọlọ́run ẹni ọlọ́run ẹni tí ó fi lọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala bó o ní ìyá rẹ̀ ó ṣe le tó níjọba ìdàgbéyàwó ó jẹ́ pé báàbù yìí nínú àwọn báàbù tó léwu púpọ̀ nínú kìtà tíra Riyadus Salihin òun ló jẹ́ báàbù tó lágbára bákan náà wọ́n ní tẹ̀glíìzù uquba ayé uqubatun mugallagha ìyà tí yóò tún le ju tẹgbẹ́ lọ tí ń bẹ fún ẹni tí bá ń pa àwọn èèyàn láṣẹ dáadáa tó ń kọ̀wà àbàjẹ́ fáwọn èèyàn tó sì ṣe wípé n tó ń ṣe gan ó tako n ti ń sọ lẹ́nu nínú àmì òpin ayé òun náà ni kò sí pé àwọn tí ó máa pààyàn láṣẹ dáadáa wọn ó kà máa sọ lásán náà ni. bẹ́yàn bá súnmọ́ wọn dáadáa ẹ̀ nílé wọn ká ṣe dáadáa yìí wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn ènìyàn sùnmọ́ bẹ́ẹ̀ bá súnmọ́ wọn dáadáa ẹ̀ rí gbogbo ìbàjẹ́ yẹn pátá ọwọ́ wọn ló wà làwọn náà fi máa rí wípé ilé rìpíárà tí wọ́n gbé kẹ̀kẹ́ lọ ibẹ̀ ni kẹ̀kẹ́ ń bàjẹ́ ọ̀dọ̀ àwọn àfáà òun náà ni aburú ti ń bẹ̀rẹ̀ lẹ́nu minihum yabda'u tabda'u fitna wà fihim ta'ud fitina ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ọ̀dọ̀ wọn náà sì ni fitina ń padà sí nínú àmì òpin ayé lélẹ̀ ọmọ ilé kéwú níbi téèyàn ò ti rokan aburú rárá wọ́n kà wọ́n kà tawhid wọ́n kà hadith wọ́n kà tafsir al-Qur'an wọ́n ka mustalahul hadith wọn ka hadith wọn ka usulul fiqh gbogbo ẹ̀ wọn ka kà aburú tí ò yẹ kẹ́ gbọ́ láyé ẹ mà kẹfìrẹ̀ láàrin bẹ́ẹ̀ sì ni tí bá ní ta kó ṣe wá sí nítorí náà sọ nípa wọn kan yóò dá so nínú àmì òpin ayé nìyẹn òkun eékùn kó ní àtọkùnrin wa àtobìnrin wa aya alkur'an tán kọ́ mú wá lábẹ́ báàbù yìí aya yìí ọlọ́run dojú rẹ̀ kọ àwọn yahudi ni ọlọ́run dojú ẹ̀ kọ àwọn yahudi àwọn jew ṣùgbọ́n àwọn afọ́ onímọ̀ wọ́n jẹ́ kó yé wa pé bí aya yìí ṣe ń bá àwọn yahudi wí bẹ́ẹ̀ náà ni ó bá gbogbo ẹ̀dá gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀ tí kò yí lo tó mọ̀ yẹn ó bá wọn wí. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم اللهم بنا أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون اللهم بنا أتأمرون الناس بالبر سي ما قوين لا شيء دا دا نبي وتنسون أنفسكم tẹ́sí wàá gbàgbé rí ara yín wa antum tatluna al-kitab bẹ́ẹ̀ sì ni inú tòde tíà gbogbo ẹ̀ ló yé yín o ẹ máa ké ẹ máa fá gbogbo ẹ̀ ló yé yín ọlọ́ni afala ta'qilun sórí yín ò wá pè ní sí ẹ̀ṣẹ̀ làákàyè áyà yìí mash'unatun bitawbih wa ta'nib ó kún fún ìlàálí èèyàn àti kí wọ́n kí pàrí èèyàn fún èèyàn amsa al-istifham tó wà ń bẹ̀rẹ̀ pé bí ìgbà téèyàn ń béèrè béèrè yẹn kì í ṣe pọ́lọ́ ń béèrè béèrè istifham yẹn li tawbih a ta'muruna an-nasa bil ǹjẹ́ ǹjẹ́ yẹn kì í ṣe pọ́lọ̀ ń béèrè béèrè lọ́wọ́ wa pé àṣé orí yín sì pé báyìí atamuruna an-nasa bil-birr ǹjẹ́ ẹ̀ mọ̀ pa àwọn èèyàn láṣẹ dáadáa gbogbo dáadáa pátá lẹ́ ń sọ fún wọn ẹ̀ ń pa wọ́n láṣẹ ẹ̀ ń pa wọ́n láṣẹ al-amru òun náà ni kéyìn ó dojúkọ ẹnìkan báyìí kí wọn pè lágbájá mo pa ọ láṣẹ máa kí amúrù nìyẹn ṣùgbọ́n dáwà èèyàn kì í dojúkọ ẹnìkan èèyàn sọ generally irun sí pàtàkì ẹja máa kírun ìyẹn ni dáwà ṣùgbọ́n amúrù ó dojúkọ ẹnìyẹn báyìí pé máa ṣe nǹkan báyìí lágbájá ọlọ́run atamuruna nasa bil bir ẹ̀yin lè ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ wọlé lọ bá wọn ẹni lágbájá kò gbúdọ̀ mutí lágbájá kò gbúdọ̀ zizina lágbájá kò gbúdọ̀ kúrọ́ lágbájá kò gbúdọ̀ lu jìbìtì ṣùgbọ́n tó bá pàwọ́ àtẹ̀yàn pọ̀ àfà ìwọ ló lu yẹn jìbìtì wàtánsàwọn àǹfọ̀sàkùn ọlọ́run ní ìṣe tó ṣe pé ẹ gbàgbé orí ara tiyín ẹ̀yin ò lo nǹkan yẹn ẹ máa sọ fáwọn èèyàn ṣùgbọ́n ẹ̀yin ò máa lò wa antum lẹ́sìn ẹ̀yin lẹ kíw ẹ ma sọ́rùfù ẹ ma náwó ẹ ma tafsir ẹ ma hadith antum tatluna al-kitab ẹ̀yin lẹ mọ ìwé ọlọ́run kà ẹ̀ ń ké fáwọn èèyàn ọlọ́run afala ta'qilun hada tawbih ọlọ́run afala ta'qilun sí ẹ̀ lọ́pọlọ ni torí pé tọ́pọ̀ pọlọ bá ń bẹ fún yín ó yẹ kọ́ pọlọ yín yẹn tẹ́ fi kọ́ ẹ̀kọ́ yẹn tẹ́ ẹ fi mọ̀ yẹn ó yẹ kọ́ yín ó lè sọ fún yín pé n bá ń sọ ó yẹ kó dọ́gba pẹ̀lú iṣẹ́ wa ẹ̀wù tọ́lọ̀ fi parí ẹ̀ afala tààkìlù áyà yìí nínú àwọn áyà èyí tí ọlọ́run ọba tó fi dẹ́rù bá ní lérí ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi kéèyàn ó máa sọ dáadáa ṣùgbọ́n kéèyàn má ṣe kéèyàn máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n òun gan-an ó ní bàbá àsàlẹ̀ níbi ìbàjẹ́ yẹn nasalala salama wakọọla taala ọlọ́run tí ọlá rẹ̀ gàtú sọlá yìí mìíràn alukur'an kiri maadubulayi nashitan rojim ọlọ́run ya ayiwa ladina amanu ọlọ́run mo pè yín tí ẹ gbọ́lọ́run ọba gbọ́ lima taquluna ma la taf'alu èyí ṣe kí ló dé tó ṣe pé ntẹ́ lè ṣe níṣẹ́. ń tẹ́ máa sọ lẹ́nu lima taquluna ma la taf'alun ń tẹ́yìn náà ti mọ̀ pé ẹ̀ ní í ṣe lẹ́ ń sọ lẹ́nu àbí tó ṣe pé ń tẹ́ ń sọ lẹ́nu fáwọn èèyàn dáadáa tẹ́ ń fún wọn ẹ̀yìn náà ẹ̀ ṣe ọlọ́ni ó tóbi ní ó tóbi ní n tó bí ọlọ́ọ̀nù nínú àwọn nǹkan tó bí ọlọ́ọ̀nù tó bí ọlọ́ọ̀nù pọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tó tóbi nínú tó bí ọlọ́ọ̀nù òun náà inda Allah lọ́dọ̀ ọlọ́run an taqulu ma la taf'alu òun náà ni kó ṣe pé ẹnu yín ni wọ́n ti ń gbọ́ dáadáa ṣùgbọ́n yìí ṣe dáadáa ẹnu yín ni wọ́n ti ń gbọ́ pé ẹ mọ́ ṣàìdá ṣùgbọ́n díẹ̀ àìdá yẹn yìí náà wà ó bí ọlọ́run ọba nínú púpọ̀ sí ẹnikẹ́ni tó ẹ rí i pé àwọn àyà yìí kò sí ẹni tí àyà yìí sẹ́wù mọ́ tó tó ẹni tó jẹ́ àfa abẹni tó jẹ́ ọmọlékè so ẹnikẹ́ni tó wá ń ké Quran kódà ẹlòmíì ti há gbogbo àyà yìí sórí ṣùgbọ́n ìṣesí ẹ̀ ó takò àyà yìí ìbáyé pé gbogbo àfa ló gbọ́ àyà yìí yé báyìí ìbáyé pé gbogbo ọmọlékè ló gbọ́ àyà yìí yé báyìí kò yẹ káwùjọ ó bàjẹ́ bó ṣe bàjẹ́ lẹ́nu àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń kẹ́fìn rẹ̀ láàrin àwọn tó jẹ́ àfa àwọn nǹkan kọ̀ọ̀kan tá à ń kẹ́fìn rẹ̀ láàrin ọmọ ilé kéwú tán sọ̀rọ̀ àwọn ọmọ skul láàrin ọmọ ilé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé àjàgẹ́rù tó ti rù lérí ọ̀ràn ti wà lọ́rùn ẹ tó mọ̀ tó gbẹ́jọ́ gbé jalè ti fẹ́ sọ pò mà ó kíni ṣé ìyẹn wàá máa ṣe màlẹ́ ni pé sọ́pọ̀lọpọ̀ àwọn afá mi ò kálẹ̀ yìí ẹ máa ṣe mà yóò máa yà yín lẹ́nu gbogbo ń tẹ́ ń sọ fún wa pé kò dáa yìí náà ẹ̀yin náà la bá ń di ẹ̀ báyìí gbogbo ìtẹ́ ń pa wá láti ká máa ṣe ẹ̀yin iṣẹ́ kabura maqtan inda Allah an taqulu ma la taf'alu eléyìí ọjọ́ ìtóníkàlùkù gbúdọ̀ máa fi yẹra rẹ̀ wò ní gbogbo gbà pé ǹjẹ́ ní tí mò ń sọ fáwọn èèyàn wọ̀nyí ǹjẹ́ mi náà ń ṣe bí ǹjẹ́ ní tí mò ń ṣàlàyé fún ẹ pé kò dáa sẹ́mi náà jáwọ́ ń bẹ̀ òkun ekun kò ní ọmọ manuel aya Qur'an lélẹ̀ wa qala ta'ala ikhbarun an Shu'aib sallallahu alayhi wa sallam kò sí láàfin bẹ́ẹ̀ ẹ lè lè sallallahu alayhi wa sallam náà fáwọn anábì ọlọ́run tó kù ẹ lè lo alayhi salatu wa salam ẹ lè lo fana muhammad sallallahu alayhi wa sallam tó bá bá pàdé bẹ́ẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀. anabi shuaib ọlọ́run bá ń fún wa nírò nípa anabi shuaib ìgbà tó pe àwọn èèyàn rẹ̀ títí títí títí tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n dágun láṣì ọwọ́ ń sọ fún wọn wípé ọlọ́run ní mú ọ̀rọ̀ tí shuaib sọ. So أعوذ بالله من الشيطان الرجيم قل وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه ó ní ṣe rí mi ما kò sí nínú èrò mi ma urid kò sí nínú tí mo gbà lérò an ukhalifakum kí n wá yapa yín ila ma anhakum kí n yapa yín láti lọ máa ṣe nǹkan tí mo kọ̀ fún yín pé kẹ́ ẹ má ṣe yẹn kò sí nínú èrò mi kó jẹ́ pé torí pé mo fẹ́ máa ṣe ni mo fi ní ká ẹ má ṣe ṣe ẹ lọ pé ẹlòmíì ń bẹ ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí wọ́n fẹ́ lé kúrò ń bẹ kóun lè ṣe kiri o kóun lọ ṣe ni wọ́n fẹ́ lé kúrò ń bẹ torí kóun ṣe kiri o kóun lọ ṣe nǹkan yẹn ni Ànábì Ṣuaibu ní rárá kò sínú ṣe ti tèmi tí n bá ní ẹ má mú tí lè rọtí lẹ́nu tèmi náà tí n bá ní ẹ má ṣe sìnà ẹ lè rémi náà tí n bá ní ẹ má jalè ẹ nǹkan oníkan náà lọ́wọ́ tí bá ní ẹ má lu jìbìtì ẹ̀ ní bẹ́mi náà ń bẹ̀ tí bá ní ẹ má parọ́ ẹ̀ ní bẹ́mi náà ń bẹ̀ rọ pé wà má uridu an ukhalifakum ìlà má anhaakum anhu kò sí nínú èrò tèmi kí n wá yapa yín níbi nǹkan tí mo kọ̀ fún yín kí ni tó máa yapa yín yẹ̀dá títí tí mo ní kẹ́ ẹ má ṣeun kí n wá yapa yín kémi ò lọ máa ṣe ń tèmi ànábì yẹn túmọ̀ sí kúrò níbi ọ̀ràn tó wà nílẹ̀ ọlọ́run jẹ́rìí àwọn ànábì ọlọ́run ẹni tí wọ́n bá ti ń sọ náà ni wọ́n máa ń ṣe ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ni kéèyàn máa ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú àwọn ròyìn ìbàjẹ́ gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ń ròyìn ọ̀kan náà àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbà tí wọ́n lọ sí ọ̀kan náà àwọn ojú ogun àwọn nǹkan ọrọ̀ ojú ogun tán kó bọ̀ nǹkan kan bá sọnù wọ́n bá wá kankan tì ń bẹ̀ kò pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ni wà níbo ni ó wà bọ́ sí ọwọ́ ta ni ó wà wọ́n bẹ̀rẹ̀ sí ni wà àwọn mùnáfìkì wọ́n bá ń sọ lẹ́yìn pé ànábì ni ó mú subhanallah àwọn mùnáfìkì táwọn èèyàn bá lè sọ báyẹn sáà ànábì sallallahu alaihi wasallam kí wọ́n ni wọ́n jẹ́ àwọn èèyàn ń bà ọ̀jẹ́ lẹ́yìn ọ̀wá ń bínú ọ ní wọ́n máa sọ tiwọn anabi muhammad sallallahu alayhi wa sallam tó mọ́ níwà níṣe sí amúnáfíkì lọ sọ pánàbí ní ọlọ́mù ọlọ́run sì torí ẹ̀ sórí àyà Kùránì kalẹ̀ ọlọ́run ni ma kana li nabiyyin an yaghul wa man yaghlil ya'ti bima ghalla yawm al-qiyamah ma kana li nabiyyin an yaghul ọlọ́run ni láíláí kò lè ṣẹlẹ̀ kò tọ́ sí ẹnikẹ́ni nínú ẹ̀ta lìnàbí yìn yìn nàkàrà ẹnikẹ́ni tá a bá pè lánàbí ọlọ́run láíláí kò lè mú kan mọ́kan láíláí kò lè síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá mú kan mọ́kan tó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmá ẹni tó mú mọ́kan yẹn yóò mú wá lọ́dọ̀ ọlọ́run dijọ́ gbé dalẹ̀ kìyàmá a gbọ́dọ̀ ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú ìròyìn ìbàjẹ́ àgbọ́dọ̀ ròyìn wọn pọ̀rọ̀ wọn ìṣesí wọn takò ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn nàṣọ́ra ni wọ́n máa ń ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú oríṣiríṣi ìròyìn ìbàjẹ́ wọ́n lè lánàbí ọlọ́run lọ́dọ̀ tí wọ́n mutí wọ́n lè lánàbí kan mutí yóò bá wọn ọmọ rẹ̀ sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ falẹ̀ yára tó bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run wọ́n mọ́ kúrò níbi eléyìí kásì kọ́rọ̀ sì máa tako kíṣe sí tako ọ̀rọ̀ ẹnu àwọn ànábì ọlọ́run mọ́ kúrò níbi eléyìí yọlọ́wọ́n bá fi sọ̀rọ̀ nípa ti anabi shu'aib alayhi salatu wa salam wal hadith lábẹ́ báàbù yìí hadisi kan ṣoṣo òun náà ni àfáwa al-imamu nawawi hadisi kan péré ló mú wa lábẹ́ báàbù yìí hadisi kan oṣù ọ̀hún ó sì fẹ́ẹ̀ ṣiṣẹ́ hadisi ẹgbẹ̀rún nítorí taglidul uquba èyí tó wà ń bẹ. وعن أبي زيد أسامة بن زيد بن حارثة رضي الله عنهما dọ́gba díìsì wa òun náà ni àfọwà Usama kúníyà rẹ̀ òun náà ni Abu Zaid bàbá rẹ̀ náà Zaid náà bàbá ẹ̀ ń jẹ́ so kò sí ní tó burú ń bẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ Abdullah ó lè máa jẹ́ abu abdullahi muhammad bin abdullah kò sí nǹkan tí fi ń ṣe yẹn tó ti yé ó lè jẹ́ bẹ́ẹ̀ afáwa usama òun ní jẹ́ abu zaid tí í ṣe ọmọ zaid bin haritha radiyallahu anhuma kọ́lọ̀ ń kó yọnu sí àwọn méjèèjì kó yọnu sí usama kọ́lọ́n ó sì bá yọ sí zayd torí pé sàbí ni bàbá àtọ́mà qal ó ní sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul yu'ta birrajuli yawmal qiyamah fayulqa fin nar fatandaliqu aqtabu batnihi fayaduru biha kama fi ar فيجتمع إليه أهل النار فيقولون يا فلان ما لك ألم تك تأمر بالمعروف وتنهي عن المنكر فيقول بلى كنت آمر بالمعروف ولا آتيه وأنهى عن منكري عن المنكر وآتيه متفق عليه عفاوى زيد أسامة بن زيد بن حارثة وني مقبو lẹ́nu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run sọ báyìí pé yu'ta bi rajuli yawmal qiyamah wọ́n mú èèyàn kan wá níjọ́ gbé dàlẹ̀ kìyàmà wọ́n mú dé tán bá ti mú bọ̀ báyìí èèyàn ńlá ni èèyàn pàtàkì onímímọ̀ àgbààfà kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀ tí gbogbo ayé ń pò kìkì ẹ̀ níbi ìmọ̀ wọ́n mú dé níjọ́ gbé fayulqa fi nnar ọlọ́run ni ẹ sọ sínú náà subhanallah ẹni tó yẹ pé láyé àwọn ti máa sọ pé àfàìkú eléyìí ni ò ní wàlìjẹ́nà ìdí tó yẹ pé àkídà ahli sunna wàlìjàmáà la nudkhilu ahada aljanna ẹnu wọ ọgbà aláṣọ pé lágbájá ọmọ àlìjẹ́nà ni automatic la a máa bẹ lọ́n kọ́ lọ́n kó ṣe lọ́mọ àlìjẹ́nà ni a sì máa bẹ lọ́n kọ́ lọ́n kó ṣe lọ́mọ àná torí pé ní táwa rí làwa mọ̀ ní tó pamọ́ kò hàn sí wa nípa rẹ̀ ọlọ́run mọ̀ jù wá lọ. sọ ìdí nìyí tó fi jẹ́ pé ìṣẹ̀ máa sọ pé òun fọlẹ́ ẹnìkan tọrọ ó fọlẹ́ ẹnikẹ́ni tọrọ o torí pé Ọlọ́run ọba nìkan lọ́mọ ẹni tó lọ́lá lọ́dọ̀ rẹ̀ o tó ti yẹ wá báyìí huwa a'lamu fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kò sí wá náà nínú ẹni tí ó bẹ̀rù Ọlọ́run wọ́n mú onímọ̀ dé níjọ́ gbé dalẹ̀kẹ́ arọ́jùlù una bimana al'alim alkabir onímímà fayulqa fin nar wọ́n bá sọ sínú náà fatandẹ́lìkù àkùtọ́ọ̀bù bátọ̀nìyí tandẹ́lìkù una ay takhruj indalaka bimana kharaja fatandẹ́lìkù àkùtá àkùtáàbù bátọ̀nìyí àkùtáàbù bimana am'a ìfún àwọn ibi tí ìgbẹ́ mọ́ tí oúnjẹ máa dúró sínú tí wọ́n máa pọ̀ tí ìgbẹ́ bá jáde ń bẹ̀ wọ́n tán bá ti sọ sínú iná báyìí iná ti ń retí ẹ̀ fatandẹ́lùkù àkùtọ́ ọ̀bùbọ̀kù nìyí ìfúnnú rẹ̀ ó sì jáde tó bá ti wọnú inú rẹ̀ ni iná ọ̀kọ̀ọ̀kọ̀ mú yóò sì wúyọ́ bẹ́ẹ̀ ìfún rẹ̀ ó sì jáde nínú náà fọyàdúró bí a bí bá tí wọ́n rìn kiri nínú náà báyìí tí ń sáré kiri ìfun yẹn ó máa wọ́ tẹ̀lé lẹ́yìn báyìí ìfun yẹn ó máa sáré tẹ̀lé lẹ́yìn báyìí kàmá yàdúró himaru fi rọ́ha gẹ́gẹ́ bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ tí bá ń rọ kiri ká ọpọ́n lọ́ta tẹ̀síbíù yẹn ò lè yé torí pé kò sí yẹn lọ́dọ̀ wa ń bì nínú ìṣesí àwọn lárúbáwá tí wọ́n bá fẹ́ lọ nǹkan. Hmm? tó bá fẹ́ lọ nǹkan nǹkan yẹn sì pọ̀ kọjá tán lè fi ọwọ́ lọ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ náà ní India wọ́n wà á nǹkan yẹn yóò rí ribi ti báyìí tí kìnìyẹn bá ń róòlù tó bá kó àwọn nǹkan sí kìnìyẹn ó máa lọ nǹkan yẹn àti lè wá yí nǹkan yẹn èèyàn ò lè máa yí téèyàn bá dẹ̀ yí yóò mú wàhálà lọ́wọ́ wọ́n wà ní kí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ó máa lọ wọ́n ó so kìnìyẹn mọ́ wọn tó bá ti ń pò yí báyìí kíní yóò máa yí yóò máa yí yóò máa yí yóò máa lọ nǹkan yẹn ṣùgbọ́n tí ò tí ì sí ẹ̀rọ lọ́ta tẹkinọ́lọ́jì tiwọn náà ẹ̀wọ́ báwọn náà ṣe ń sìngbà yìí ànábì sallallahu alaihi wasallam ànábì bí ń ṣe ń lọ kò ní kì í ṣe pé yọ̀ọ́ máa lọ yọ ojú kan náà ni yọ̀ọ́ máa pòyì ìfun yẹn yọ̀ọ́ máa tẹ̀lé lẹ́yìn bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ń pòyì ká ọpọ́n lọ́ta. oríṣiríṣi yìí ni ó wà nínú náà fọ̀ẹ̀ṣẹ́nu ilé ahlunnar àwọn tí ọjọ́ mọ ná gan tí yà ń jẹ àwọn náà tí ẹ yìí yóò tó kọjú ojú ẹ pé ah àwọn làwọn láwọn ń jìyà nù náà tẹ́ni yìí ó tó kọjú ojú ẹ gbogbo àwọn ọmọ náà bá sara wọn jọ nínú nánà ni o fọyàkùlùn gbogbo ọba àwọn ọ̀dọ́ pé ya fulan malak àfa alágbájá èé ṣe tọrọ yín fi wá rí báyìí alam taku ta'muru bil ma'ruf wa tanha 'anil munkar ìgbà tá a wà láyé ẹ̀yin yìí lè mọ́ ń pa wá láṣẹ dáadáa subhanallah tẹ́ẹ̀sì máa ń kọ ìwà àbàjẹ́ fún wa àti ẹ̀gbá wa táwọn ọmọ kankan táwọn à ń ṣe lọ́run méjèèjì ṣùgbọ́n ẹ̀yin àtúmọ̀ ń rí pé ẹ̀yin dáa jù wá lọ ẹ̀yin lẹ́yìn máa ń pa wá láṣẹ dáadáa nígbà tá ẹ̀yin lẹ́sìn máa ń kọ́ wa àbàjẹ́ fún wa èyí ṣe tí ìyá ti gan tó tó wá ju ti tàwa lọ́nu náà ọlọ́mọ ṣe wà lọ́mọ náà fọyà kú ló bala àfọwọ́bà dáhùn pé bẹ́ẹ̀ ni àwa ṣe wá sí apá àwọn èèyàn láṣẹ dáadáa àsìkò wà bàjẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n kúntù amúrú bil ma'ruf èmi máa ń pàṣẹ dáadáa ṣùgbọ́n wà láàtìhì èmi èé wá sí dùn lẹ́nu lóòótọ́ kò síbi tá a ṣe wá sí dé ṣùgbọ́n gbogbo tí mo ní ẹ máa ṣe ẹ̀mí ṣe wà á ń ha ànàlè mọ́ǹkà mo sì máa ń kọ ìbàjẹ́ gbogbo wáàsí wa láyé kò sí wáàsí tá a ṣe wáàsí lórí ìsìná a ṣe wáàsí lórí olè a ṣe wáàsí lórí jìbìtì gbogbo ẹ̀ la ṣe wáàsí lérí ṣùgbọ́n gbogbo tá a ṣe wáàsí lé lórí yẹn wà á ti hì gbogbo ẹ̀ làwa náà ń ṣe ìdí nìyẹn tí ọ̀rọ̀ wa fi rí báyìí lé ní kọ́lọ̀ mọ́ ṣètò wa bẹ́ẹ̀ muttafaqun alayhi hadisi yìí ń bẹ nínú tíra fọwọ́ Bukhari àti Muslim ní tọ̀ríkù kan náà lọ́gbà wọn bẹ́ẹ̀ hadithi yìí àwọn sálàf tí ẹ̀mí wọn bá ti ń fì síbi ayé wọn wà lọ́ka hadithi láti ti pera wọn padà ah, ọ̀ràn òun ni fún ẹni tó bá jẹ́ onímọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé téèyàn bá ń ronú nípa ìyà yìí ò ní torí pé òun ti ju ẹnìkan kọ́ ọ mọ́ lo nǹkan tó mà ní mo fẹ́ fà yọ̀ ni ẹlòmíì ń bẹ in tó mọ̀ yẹn kó dáa yẹn kò ní í ṣe nítorí wípé lágbájá yóò ṣe kíni o yóò sọ̀rọ̀ ṣé lágbájá yóò sọ̀rọ̀ òun ló tóbi jù ní àbí ìyà àjọgbèdà ẹ gbogbo àwọn ọmọ náà yẹn bọ́n ṣe pọ̀ tó lórí rẹ̀ n ò lè gbálẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tún wá ń sọ yẹn náà ọ̀rọ̀ ń gan eyín ò nìkan gan tó níyà fún ẹ̀tàn ìbẹ́yìn tẹ́ sọ fún wa náà kódà tí ò bá jìyà kankan ìgbà ìbẹ́yìn tẹ́ ń sọ fún wa bá dé wàánu náà eyín ò gan o ó tó ní àbùkù fún so nìyí tó fi jẹ́ wípé ti mà tó ti pé fẹ́ wá lọ ṣe ìtọ́lọ̀ ní kódà àbí láti gbéjù sílẹ̀ ìtọ́lọ̀ ń pààyàn láti kéèyàn máa ṣe nítorí pé jọ́ta wí lérí gbogbo ẹni tó bá mọ nǹkan tó sì ń sọ fáwọn èèyàn tóun ò ṣe kò lè mórí bọ́ níbi àyè ilà an yasha Allah àbítọ́lọ̀ bá fẹ́ fojú tó bá fẹ́ fojú fò fún lọ́yà bẹ́ẹ̀ náà ni ẹni tó mọ àìdá aláìdá tó sì ń kọ̀ fáwọn èèyàn ṣùgbọ́n gan-an òun lágbátẹrù bàjẹ́ yẹn tẹ́tẹ́ ọ̀dà ọta tẹ́tẹ́ ju ju nǹkan lọ so eléyìí okun tà ń sìn o lóbi jẹ́ kíntọ́ ọba ní kọ́ ọmọ owó ìṣesí àwọn àfáà mi ó sọnù o lópin ẹ̀ lóòótọ́ afáà yẹn lọ́sọ̀bà sí bí òun náà ń ṣe báyìí kò sí ìtọ́kàn wọ pẹ̀lú yẹn èyí tí wọ́n ti mọ̀ pé ò yẹn ìwọ jìnnà sí èyí tí wọ́n ti mọ̀ pọ́ dáa gbìyànjú láti máa gbé àwọn èèyàn sí kí wọ́n náà ó sì máa ṣe é ìyẹn lèyẹn lè fi ní darajat níwájú ọlọ́run tó bí alùkẹ́yàmà bọ́lọ̀ ń ṣe nífẹ̀ẹ́ onímọ̀ tó bọ́lọ̀ ń ṣe ṣèlérí àgbéga fún onímọ̀ tó dọ́bí alùkẹ́yàmà ìbínú ọlọ́run ìṣtàdàgàdọ̀bùlà bẹ́ẹ̀ náà nìbínú ọlọ́run ó ṣe le lórí ẹni tó mọ̀ tí ò lò wàhálímùn bí ẹlmìhí làmìyà mẹ́lánì mu'adhabun qabla ọba ọba adìlúwàtàn àáfà òun ní ẹni tó nímọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ yẹn yóò kọ́kọ́ tọ́ síyà níwájú ọlọ́run ọlọ́run pàdé ẹ̀ pẹ̀lú ìbínú ṣáájú ẹni tí ń bọ òòṣà gan so yẹn túmọ̀ sí wípé eléyìí ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ó sì ṣẹ́wò mọ́ wa láà pàápàá jùlọ àwa tá à ń ṣàfitì ara wa sí ìmọ̀ ẹ̀sìn àbáwá tá a sọ pé àfinúfídọ̀ àfẹ́ kíw àfẹ́ kẹ́ẹ̀kọ́ ẹ̀sìn ń tá a pera wa ká gbìyànjú ká jẹ bẹ́ẹ̀ àwa lè máa tàwọn èèyàn jẹ pa jẹ ṣùgbọ́n jẹ o ṣèdí tó fi jẹ pé àdíìsì kan ṣoṣo tó wà lábẹ́ báàbù yìí gbáǹkọ́ gbèsè ni àdíìsùn fi ni o Abu zayid Usama bunu zayid bunu Haritha kò gbúdọ̀ kó nínú ọkàn gbogbo ìgbà tó o bá ti mọ ìmọ̀ kan kò rántí àdísì yẹn tó mo fẹ́ sọ fáwọn èèyàn ṣùgbọ́n sẹ́mi ti lò náà sẹ́mi náà wọ́n máa lò ó mo fẹ́ sọ fáwọn èèyàn pé léyìí ò dáa ìwọ náà ronú sí pé sẹ́mi náà sẹ́mi ò ṣe kò wá rántí àdísì yìí tí ó jẹ́ ìjìyà àwọn ẹni yìí ní ìtúwájọ́ ìjọ àkẹyà bó jẹ́ pé nù àkídà kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run tíyà yìí náà bá jẹ tó bá pẹ́ ọlọ́run padà mú kúrò mbẹ sọ akida ahli sunna wal jamaa ni ṣùgbọ́n kò sí ní tó dáa fún yàn kéèyàn orí direct entry sálìjọ náà kọ́ ọmọ kan lọ ṣe pìrìlímù nínú nana kó tó di wípé ọ ṣẹ̀ṣẹ̀ wá wọ inú àlìjọ náà kọ́lọ̀ kí ó sọ wá ń bẹ̀. kaulu utandelic àfáàní gbólóhùn tàndálìkù tí wọ́n sọ yìí nínú èdè ó wà bí dal al-muhmala wọ́n ní dal èyí tí ọ̀lọ́mọ lórí náà ń pè ní al so má lọ pè ní tàǹsá lẹ́kù ìtumọ̀ yàtọ̀ kí nìdí táwọn afáàfin máa ń sọ eléyìí ó ní wípé bọ́ ọ bá ṣe mistake ibì kan ò ní ṣe mistake ibòmí tàndálìkù wà bí dal al-muhmala níbi tí wọ́n ti ń kọ́ mistakenly dọ́ọ̀tì kan lè ṣèṣe lọ kán sórí dáàlì yóò wá pè ní tansaliko so tó bá pè ní tansaliko wọ́n ti tún ó wà bí dáàlì alimọ̀hùnmalà ó fi lè mọ̀ wípé kátà ọ̀lọ́wà yín bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ tí ó rà àwọn afárá tó sáájú máa ń kọ bẹ́ẹ̀ nítorí pé àwọn èèyàn máa ń tún kọ wọ́n ń dà kọ ni kátà ò lè wáyé so bí dọ́ọ̀tì kan bá lọ wà lórí dáàlì yìí o bá ti ó wà bí dáàlì alimọ̀hùnmalà ó ti bimana takhruj wal akutab al amca efun ìmọ̀jẹ̀bẹ̀ wáhidu a mufradu rẹ̀ kitibun jamu rẹ̀ ní kíni o akutab kitibun akutab ficilun afaal ficilun so ti yẹ báyìí ficilun وقد جاء أشراطها ما معنى قد جاء أشراطها م? ها علاماتها so àwọn afa tán bá fẹ́ sọ̀rọ̀ nípa aṣọ́rùtù wọn ni aṣọ́rùtù lugatan al-alama kí ni dẹ̀lú wọn wọn ni wà qad jaa ashrot àwọn àfọ̀n ló gàdá pé là ashrot kí ni mufrad ẹ̀ tó ṣẹ́rùtù ni ṣírìtù ashrot fi'ilun af'al kitibun akutan ṣírìtùn gbé wa yẹ pé ṣọ́rùtù jáwọn rẹ̀ ní ashrot là ṣárùtù ṣòrùtù so bó lè sọ pé alaman so nasala salama akitaabu amca waaxiduha qitibun hadisi kan so tó wà lábẹ́ báàbò yìí nìyẹn so gbáǹkọ gbé hadisi ni so lọ kọ sẹ́yìn ìwé rẹ̀ tó o máa ń kà gbogbo gbà kó o tó kọ kàǹkà kọkọ kà lọ ha sórí tó o bá ti kẹ́kọ̀ọ́ kan tó ti yí ọ o ti mọ̀ pé wọ́n ti dè ọ́ téèyàn bá wá mọ ilé ìjẹmọ téèyàn bá mọ lóbi jẹ́ pé tẹ bá rà fún súnà subhanallah ẹ ti mọ ìpè ó ń súnà ilé ilé iṣẹ́ àwọn sọlá ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àtàwọn ọmọ wa síta gàràgàrà bí ẹni tí nǹkan kọlu ẹ ti mọ gbà sí ọmọ túmọ̀ ìjà afá àtàwọn wọ yẹn gan sí ọmọ túmọ̀ yóò di ọ̀ràn dọkùjà lọkẹyàmà ẹlòmíràn máa sọ kátàkátà ní public gbogbo tí ìgbà míì yóò sì sọ̀rọ̀ tí ilẹ̀ omi gbogbo tí ń sọ yẹn òun gán ṣe o tó ní ọ̀dá yẹn o ó ti ẹ̀ta àwọn àwọn ọmọ ajánásì mi àwọn náà máa bá fáwọn ajánásì kíníkà tẹ́ bá padà rí wọn tán bá sí láwà lórí wọn pọ́ǹkì ti ń bẹ lórí wọn àwọn náà sì ń já kuraani níbẹ̀ yẹn ní ń ka kuraani a lọ síbi kan kan àfa kan kọ́ àwọn ọmọ kí rẹ̀ wá wọn bá jáná sí nǹkan kan ìgbà tí mi wọ́n bá fẹ́ fíìmù lóúnjẹ ibi tí mo fi á fẹ́ jẹun yẹn ibẹ̀ náà ni wọ́n fi àfa látọ̀ wà tó fẹ́ ṣe wá sí ibẹ̀ náà ni a fi ibi tó náà ti jẹun sí tó wọ́n fíìmù lóúnjẹ mò ń jẹun ìgbà tó ń wọlé oníkàwọn ọmọ kí òun sì máa jẹun náà àwọn ọmọ kí rẹ̀ tán bá tán ṣe ṣe wá sí tán ni o báwọn ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù sẹ́sì kìnnìkankan subhanallah àwọn tó ń jánásì lẹ́ẹ̀kan lójú agbo àwọn lè wọ́n fẹ́ẹ́ lè nára wọn lórí àwọn ìwọ ni kílẹ̀ máa ń pè ìwọ ni máa ń yù wá ìwọ ni kìnnìkan Arsenal ìwọ ni kìnnìkan àwọn tí wọ́n ka Kùránì tán níta ń bẹ̀ yẹn gbogbo ọ̀rọ̀ àlùfàṣà náà bẹ̀rẹ̀ sí sọ ah mo á ò gbé ẹni tó sì rí ní tẹ́ bá ń gbá àfààní jánásì ń ta nísìn wọ́n rò pé èèyàn dáadáa ni gbogbo ń tẹ́ ní ọ̀yà Qur'an ìṣesí yín sì ló ń takò ọkàn mi wá lọ bí hadith yìí sí wọn ò ronú sáwọn hadith yìí lóbi jẹ́ pé ra àfa súnà mi yóò máa ṣe wáàsí yóò sì bù sẹ́kún yóò máa sọkún níbo láàyè gbéraga fáàrí níbo ló ti fẹ́ wá níbi èèyàn ṣùgbọ́n ẹlòmí bí ó máa sọ ìtìkà ilé máa bá kó kìnìún báyìí máa sọ kó hàn án kò tó rọ ewu tó ń dunú sí. sòdí àwọn hadith yìí ló máa ń gé kí máa ń kí àwọn àfọ́nsúnà náà fi máa rọ̀ báyìí because wọ́n ti ka hadith wọ́n ti mọ̀ túmọ̀ ààyè yẹn níwọ̀n èéfì ṣe garagara níwọ̀n èéfì máa ń gbéraga torí pé ntẹ́yìn ń wò yẹn ẹ̀rù ó tún ba òun pé ṣé sọ yìí báyìí náà sóun náà ti pass níbi nǹkan yẹn èyí máa ṣe yìí percent òun náà kọ́rọ̀ mọ́ padà wà lọ já sí irú ilé ìjọba ọ̀kẹ́yà wọn bẹ̀tẹ́ lómi ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kí wọ́n ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà tó ẹ̀yin náà ó máa gbọ́ wọn ẹ máa gbọ́ wà sí wọn ẹ máa rí wọn ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó kọ́ lọ́wọ́n bá kí ó sọ wá ń bi irú àwọn sísí báyìí. báàbùl amúrí bi àdá il amánà èyí náà ó tún ní àlàákọ̀ pẹ̀lú èyí tá à ń bá a bọ̀ ojúpọ̀nà èyí tí ń sọ̀rọ̀ nípa ìpaniláṣẹ pẹ̀lú pé àmánà kí ni túmọ̀ àmánà a lè mọ̀ túmọ̀ rẹ̀ ju kásá pè ní kí ni o àmánà náà lọ kí ni yóò bá àmánà ẹ́ Muhammad ẹ́ ẹ̀ gbọ́ yóò bá àgbà àfipamọ́ ṣé yorùbá ò ṣe sọnù náà ta ló tún lè ọ ní gbà fipamọ́ ẹ̀hẹ́ yítu ni kí ni awúsá rẹ̀ àmánà náà ẹ̀kẹ́ ta ló mọ yorùbá àmánà ẹ́ ìfọkàntán ni ẹ lérí yorùbá kan tẹ ẹ lè fi kó torí pé àmánà kẹlìmà àmánà ó kó n tó pọ̀ ó kó sínú gbàfipamọ́ náà wà nù ẹ̀ ṣùgbọ́n gbàfipamọ́ wàdíà oníjẹ́bẹ̀ gba nǹkan yìí sọ́wọ́ gbàfipamọ́ màá sì gba nǹkan bí mo ṣe fún ọ wàdíà mi ṣùgbọ́n wàdíà yẹn náà jùsí ó ń mí náà àmánà so o ò lè sọ pé àmánà ní gbàfipamọ́ so ló fi jẹ́ pé tọ́ọ̀bá wa ń tú lọ sápè ní àmàánà so tọ́ọ̀bá wa ń ṣàlàyé lọ ló máa ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ bábùl amúrí bí àdá il àmàánà àṣẹ tọ́lọ̀ ń pa wá láṣẹ pé àmàánà tó ń gbélé wa lọ́wọ́ ká ṣe kí o ká mú wá ká dá padà gẹ́gẹ́ bó ṣe yẹ ká dá padà qala ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها سورة النساء ọlọ́run ọba sọ ní alukur'an ọlọ́run dájú ọlọ́run ọba ya'murukum àṣẹ ni ó pa yín láṣẹ an tu'addu al-amanat ila ahliha òun náà ní kẹ́ ẹ dá gbogbo àmánà alámánà tí bá ń bẹ lọ́wọ́ yín ẹ dá padà fún ẹni tó bá ní àmánà alámánà tó bá ń bẹ lọ́wọ́ yín ẹ dá padà sí ọwọ́ ẹni tó bá ní áyà yìí òun náà ni aslu lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ fíkì òun ni kí ni o òun ni aslu tí wọ́n fi fa àwọn ìdájọ́ yọ fáwọn masáìl tó pọ̀ masala alókótọ̀ nǹkan tó sọnù tí èèyàn rí dẹ̀lílù tí wọ́n fún náà ni wípé inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ohun tó rí he tí èsì wọlé òní da àmánà ni dá padà fún ẹni tó ní ọlọ́run sọ pé an tu'addu al-amanati ila radio station ló jẹ́ pé bẹ̀rẹ̀ làwọn àti fa ọ̀pọ̀lọpọ̀ láti mo rí nǹkan he mo rí 50,000 mo rí he mo wá mú lọ léṣẹ́ rédíò pẹ̀tọ̀ ẹ bá wa announce o pé níjọ́ báyìí níjọ́ báyìí níjọ́ báyìí ládùúgbò báyìí mo rí owó báyìí mi ní dárúkọ owó yẹn mo rí owó he o ẹnikẹ́ni tó wẹ̀ bá sọnù o kò yọjú o kó sì lè ju iye tó jẹ́ inú àpò tó ń fi sí tó bá ti lè sọ mo á fẹ́ kó ń lè ṣe rédíò yẹn wá ní àfà ẹ̀kọ́ yẹn kalẹ̀ lá wọn gbọdọ̀ gbà lọ́wọ́ mi ọwọ́ mi lówó yẹn wà tí ẹnìkan bá wá dé tó bá lòun lòun ní tó bá ṣàlàyé yẹn tó bá ní owó yẹn inú ọ̀rá dúdú ni mo ṣe sí àìrọ́ kì í wọlé èló ni ten thousand ní fifty thousand mi ní sọ mi gbọ́dọ̀ fún torí pàṣẹ tọ́lọ́run pa mí ni wípé anto adul amanat ila ahliha ahlil amana ẹ wo bá ṣe fàdájọ́ ẹ̀yọ nínú àyà yìí ló fi jẹ́ pé àyà yìí fọ́ọ̀mù basis ó fọ́ọ̀lù asulu fún àwọn masáìlú amanat amanat jámù ló pè nítorí amanat alqordu yámi lówó yámi lówó yámi fifty naira yá ni ní fifty thousand naira o si yá mi ìgbà wo lórí àpàdà ìgbà ni màá dá padà tọ àmọ́ náà ni nígbà tí fún ọ yẹn o gbúdọ̀ dá àmọ́ náà yẹn padà ìlà àhìlìhà dá owó tó o yá yẹn padà fún ẹni o yẹn lọ́wọ́ torí pa ara àmọ́ náà nínú náà ni dúkìá ọmọ tó ń bẹ lábẹ́ ìkápẹ́ yẹn àmánà ni tó ti yé àmánà ni á dá àmánà yẹn padà fún kíni o fún ọmọ yẹn tó bá ti rí pé ti dàgbà tó yẹ tó júbọ ara àmánà náà nínú àmánà òun náà ni àrọ́hánù yẹn máa tán pè ní rọ́hánù kí ni Yorùbá àrọ́hánù okòólé kéèyàn ó fi nǹkan dógò kí lè bo rẹ̀ ẹ́ wọ́n ní kéèyàn ó fi wọ́n pè ní collateral security àbí bẹ́ẹ̀ tó ní èbó kan ìyẹn inú kìnìlẹ̀ tí ń sọ ó ní èbó kan pàtó nínú finance ẹ́ mi gbọ́ ẹ́ no kò ṣe premium yeah, premium báwo kò ṣe premium yẹn. Yeah mi ò rántí ṣùgbọ́n léèbó kan arohan òun náà ni wípé mo yá owó lọ́wọ́ rẹ mo yá fifteen million mi ò yá o lápèjúwe mi o kọ́mọ́dé pé ọ̀kẹ́ ti sọ pé so ẹni yẹn wá rò wípé owó tó ń yá yìí owó yìí owó yìí pọ̀ pé kódà màá fi estate tí mo kọ́ yìí bí ilé bíi mẹ́fà tí mo kọ́ bí estate màá fi dógò so tí mi ò bá ti rí owó yẹn san ẹ tà á kẹ́ ẹ fi ṣe kí ni o kẹ́ ẹ dá kẹ́ ẹ yọ owó yín bẹ̀ tí n bá sì ti rí san ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì ẹni tó yá owó ọba bá gbé ọkọ rẹ lẹ, nígbà tó ń bá ti rówó yẹn san wọn wà gbé ọkọ yẹn padà ọkọ rẹ yẹn tó gbé kalẹ yẹn àmọ́ náà ni bó ti gbọ́kọ̀ kalẹ̀ ni bá tọ́ lórí ọkọ wọ́n bá ń gbé káàkiri ìgbà tí ó fi dá owó padà ó ti lu ọkọ gbó ó gbowó ẹ ọkọ̀ rẹ̀ dà èyàn ò lè mọ̀ ọkọ̀ ọ̀nà àwọn àfáà ní in tó ọmọ ṣe pẹ̀lú ọkọ̀ ní pé o lè wọ́ọ̀mù ẹ̀ kò gbéyà rẹ̀ tún bá páàkì o lè wọ́ọ̀mù ẹ̀ so masala yẹn masala tó lágbára nínú fẹ́kẹ̀ tó bá bàjẹ́ tọkàn yẹn bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ ọkọ̀ ibi tó ti ń wọ́ọ̀mù ẹ̀ ọba fẹ́ rìfáàs ọ̀sẹ̀ ń kọ́ mọ́tò ni ọba fi kọlu fẹ́ǹsì gbogbo ẹ̀yẹn bàjẹ́ gbogbo yẹn ń bẹ nínú fẹ́kẹ̀ táwọn àbá ṣàlàyé ìwé yẹn mélòó mà mùsùlùmí mélòó ló mọ gbọ́ àwọn nǹkan yẹn ló fi jẹ́ pé ìrìn ń bẹ lẹ́sẹ̀ àbá alájọ gbogbo ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni tó bá sọ pé eré lòún ṣe jẹ́ kó mọ̀ pé òṣèré gbogbo tó ń kọ́ yẹn ìdá kan àwọn tá lọ sí lọ́ọ̀ wọn ò tí kọ́ da kan ní ìdá mẹ́wàá ní tọkàn bóun ọba sì sọ yọ ọkọ wọ ṣe ń bá ẹyọ kan lọ kàwé ní owó orí ló mọ sọ gbẹ bí masala báyìí táwọn afa sọ táwọn afa sọ yìí àwọn hànàfíà àwọn sọ báyìí lọ́dọ̀ àwọn ṣàfíà àwọn subhanallah ọlọ́nsàánú àwọn afẹ́sìn púpọ̀ so gbogbo àwọn nǹkan yẹn náà lọ́ndà amanat lọ́ndà yẹn gbogbo ẹwà amanan ọlọ́wọ́n bá fi sọ wípé inna Allah ya'murukum an tu'addul amanat ila ahliha ọlọ́run dáa gbà fi pamọ́ kẹ́ẹ̀dá padà sọ́dọ̀ àwọn tó ní alaqit alokotọ ntaariye alaqit mọ́mọ́nà alaqit ọmọ kékeré téèyàn rí e ó ní laqit ẹni tó rí ọmọ he so o lè padà claim pé wọ́n ló ní là ìsọmọ rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ bá yọjú táwọn òbí ẹ bá yọjú ó dá padà fún wọn kódà dàgbà kó o ṣe gbúra rà dídì yẹn pé ògbúdọ̀ sọ ló kọ̀ rẹ orí yé ni o sì lè tọ́jú ẹ. ọlọ́wọ́n bá ní inna Allaha ya'murukum ọlọ́run pa yín an ila ahliha àwọn àmánà wọ̀nyí ẹ̀yà dá padà fáwọn tó ọlọ́run tí ọlá rẹ̀ gásọ láì nínú al-Qur'an abdullahi shitan rajim inna arudna al-amanata ala samawati wal ardi wal jibal fa abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamala al-insan innahu kana zaluman jahula ọlọ́run ní àwọn aláṣẹ́rí àmánà asẹ́rí rẹ̀ lọ́sọ́dọ̀ sánmà méjèèjì àtilẹ̀ méjèèjì kódà asẹ́rí àmánà ìyàgbé fókè gbogbo àwọn tá a dárúkọ wọn yìí pátá fa àbẹ́yìnà gbogbo wọn ni wọ́n kọ̀ wọ́n yẹrí anya milnaha láti lè tẹ́rí ru àmánà láti lè ru àmánà wà ashfaqna minha ó sì bà wọ́n lẹ́rù ashfaqna minha ayé minal khawf ashfaq ishfaq minal khawf wà ashfaqna minha ó bà wọ́n lẹ́rù Hmm? khifna minha àmánà ah, àwọn òtò bẹ́ẹ̀ sámà ní òun kẹ àwọn òtò bẹ́ẹ̀ òkè ní òun kẹ ilẹ̀ láìlẹ̀ àwọn òtò bẹ́ẹ̀ wà ṣọ́kìnà minha ṣùgbọ́n wà hamala al-insan ọmọnìyàn tẹ́rí sí ọmọnìyàn gbà ńgbọ́ ọmọnìyàn sì gbà àmánà òun náà tán innahu kana zaluman jahula ọmọnìyàn wọ́n sàbòsí fẹ́mi ara wọn lórí àmánà òun jahula wọ́n sì jẹ́ àfọnufọ́ra aláìmọ̀kan nípa àmánà kí làmánà nam nam mi gbọ́ al-aqlu ó ń bẹ̀rù àwọn afọ́nimọ̀ tafsiri tí wọ́n ní àmánà wọ́n ní làákàyè ọlọ́run ní ìwọ òkè ṣé ń fọ́n làákàyè ìwọ sánmọ̀ ṣé kí n fún làákà ẹ̀ kí n wá gbé àwọn òfin lé ọ lọ́wọ́ bóyá ó lè ṣe máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run àwòké ni ohun tó fẹ́ bóòlù ti fẹ́ ṣe tó wọ́n ní ṣe lọ́run ọlọ́run wá fún ọmọ ènìyàn làákà ẹ̀ ọmọ bẹ̀rù àwọn àfáà tán ní làákà ẹ̀ ó sì bẹ̀rù àwọn àfáà àwọn tó pọ̀ náà àwọn àfáà àwọn nílà àtàkàlífù ṣẹ̀rẹ̀ ìyà òun náà ni pé ẹ máa kírun ẹ gba àwẹ̀ ẹni tí ó bá kírun ó jìyà ẹni tí ó ṣe kíní ọlọ́run gbé fókè òkè irun kẹ ẹwọ àbúrò ṣáàfù ńlẹ̀ báyìí kó o máa sìn ọ́ bá wọn ṣùgbọ́n ọmọnìyàn ọmọnìyàn tẹ́rìgbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbọ́ ọmọnìyàn tó tẹ́rìgbà sí gbọ́ aláwa ń sin lọ ìnáwó kánú fọlọ́mọ̀jà ó ń bẹ náà àwọn afọ́nimọ̀ tẹ̀sí ẹ̀ wọ́n ní àmọ́ náà yẹn wọ́n lòun náà ní ríkìríkì ara tọ́lọ́hún fún wa sókè lójú sónímú sọlábẹ́ ọlọ́run ní sáfòun lẹ̀ gbọ́rọ̀ gidi báyìí ṣùgbọ́n mọ̀nìyàn ó lójú ojú wa tọ́lọ̀ fún àmánà ni torí pé ó ti sọ ohun tó fẹ́ ká máa fi ṣe fún wa ṣé ń tọ́lọ̀ fẹ́ ká máa fojú wa ṣe nìkan là ń ṣe là ń lò fún àtún lò fún nǹkan méjì èsì tọ́lọ̀ etí tó fún wa àmánà ni ṣé ń tó ní àwọn fi gbọ́ nìkan là fi ń gbọ́ àtún fi ń gbọ́ nǹkan mi àwọn èèyàn fi ń gbórin àwọn fi ń gbọ́rú ẹ̀yìn wọ́n fi ń gbọ́rọ̀ nàmímọ̀ òfófó ẹnu wa nítorí àmọ́ fi sọ sóò nìkan là ń sọ nílá à ń jàbá àmọ́ náà lẹ́rẹ́ àmọ́ náà nígbà tó fẹ́ fún wa lẹ́nu ó sọ tá a máa fi ṣe ṣùgbọ́n bá a ṣe lẹ́nu tó ẹlòmíì ẹnu rẹ̀ ó ti fi dalé onírú ẹnu ẹ̀ ó fi ọ̀rẹ́ méjì ẹnu ẹ̀ iye tó ti ṣẹlẹ̀ nì iye ọ̀rọ̀ àlùfàṣà tó ti sọ ó jàǹbá àmọ́ náà níta máa fi ṣe ìgbà tó ti fún wa ó ti sọ níta àgbọ́dọ̀ fi ṣe ó ti sọ ṣùgbọ́n lẹ́nu ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo ẹni tó lábẹ́ sa akíyèsámọ́ náà tọ́lọ̀ fún wa ẹlòmíì àṣeṣe náà ráì àmọ́nà àlàáfíà ara tó fún àmọ́nà ni bí n fún ọlálàáfíà fi ṣe tèmi ọlọ́run àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń jalè àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń ṣe zina àlàáfíà lẹ́lòmíì ní tó fi ń mutí so ó ń bẹnu àwọn afúnimọ̀ tafsir tí wọ́n ní àmánà yìí òun náà lóríkìríkì ara wa sọláyà hal àwọn afá àjẹkọ̀ọ́ yà pé gbogbo ibi tá a rí ká tu sí náà gbogbo ẹ̀ náà ọba àmúná ojú kan náà gbogbo àwọn nǹkan wọ̀nyí níjọ́ wọlé gbọ́ kó kè sí kiri òun ti sọ pé kí condition òun kọ́ sàjẹyọ kan òun ò lè tẹ́rígbà ṣùgbọ́n ọmọ nìyẹn tẹ́rígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí innahu kana zaluman jahula síbẹ̀síbẹ̀ ọmọ nìyẹn ṣe kí ni o a ṣàbòsí fẹ́mi ara wa a sì ṣe kíni o a jẹ́ aláìmọ̀ká hadisi àkọ́kọ́ lábẹ́ báàbù yìí ọ̀nà ni hadisi afọ́wọ́ Abu Hurairah ọ̀nà láti dánu dúró an Abi Hurairah radhiyallahu anhu anna Rasulullah sallallahu alaihi wasallam qala ayatul munafiqi thalath idha haddatha kadhaba wa idha wa'ada akhlafa wa idha tumina khan muttafaqun alayhi wa fi riwayah wa in sọ́ọ̀mà wa sọ́lá wa za'ama annahu muslimun nínú ẹgbà wa àfọwà Abu Huraira wọ́n ní òṣèlá Muhammad sallallahu alaihi wasallam anábì ní nínú nǹkan àmì táà fi dá munafiki ma mẹ́ta ni munafiki òun náà ni sọ̀bẹ̀sẹ̀lú olójú méjì anifaq nawaan nifaq al-i'tiqadi wa nifaq al-amali nifaq al-i'tiqadi ònkọ́ lélẹ̀ yìí o nifaq al-amali òun ni wọ́n sọ yẹn àwọn níwá mùnáfíkì kan bẹ tó bá ti ní lára onítọ̀hún wọ̀ náà yóò jáde kó nu islam ṣùgbọ́n àwọn kan bẹ ẹni yóò jáde kó nu islam àmọ́ àmì téèyàn fi dá mùnàfìkì mà ẹni tó bá ti wà lágbo ìwà mùnàfìkì ẹ mọ̀ rí àwọn sísìn yàrá rẹ̀ mẹ́ta ni òtíṣẹ́ ọlọ́wọ́n bá ní ìdá hadatha kadhaba tó bá bá yín sọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ìdá tí yóò bá ní ṣáda tó bá jẹ́ ìdá hadatha tó bá sọ̀rọ̀ ṣùgbọ́n ìdá hadatha tó bá bá yín sọ̀rọ̀ kadhaba irọ́ ni ó pa ẹ wà àwọn politicians irọ́ náà máa pa àá sì gba òun náà mọ̀ pé tó ń sọ yẹn irọ́ ni o yóò sì máa sọ bẹ́ẹ̀ àfàwọn péréte tọ́lọ̀ bá fẹ́ lò nínú wọn ọlọ́run náà ló sì mọ̀ wọn àwọn ọmọ wọn ìdá àdàtà kàdàbà tó bá sọ̀rọ̀ tó bá bá yín sọ̀rọ̀ yóò parọ́ wàyídà wàhádà àkàlàfà bẹ́ẹ̀ sì ni tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn yẹn tọ́ba ni ọwá bá ń lé aago mẹ́sàn ó ti mọ̀ pa aago mẹ́jọ lòun ti jáde lé aago mẹ́sàn ni ó sì dà fún wa idha wa'ada akhlafa àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ó máa jàǹbá àdéhùn eléyìí àwa gbogbo wa ti sọ di akọ́dà àtúmọ̀ fi ṣe fáàrí a ní African time pé àdéhùn wa ẹ̀yà pàdé aago mẹ́sàn tọ́wọ́ àdé aago mẹ́wàá ẹ̀lẹ́mẹ́rin ẹlọ́wọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ti débẹ̀ aago mẹ́wàá ìṣesí yìí nínú àwọn ìṣesí mùnáfíkì kọ́lọ́kọ́ ṣọ́ wọn bẹ́ẹ̀ wàyí túmínà khan tí wọ́n bá sì fi ọkàn tán tẹ́ ẹ bá fọkàn balẹ̀ sí lọ́dọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ tọpinpin ẹ̀ mo jẹ́rìí ẹ̀ ṣe mọ̀ kẹ́ lómi máa débẹ̀ wọn lọ́dún yẹn gbà chẹ́ẹ̀kì tẹ́ ẹ mọ̀ fún yìí ẹ mọ̀ ẹ mọ̀ sáyẹn ẹ mọ̀ open check lẹ́ fún ó lè kọ́ iye tó wù síbẹ̀ mo jẹ́rìí ẹ̀ sẹ́yìn pẹ́lú mi máa dé bá lọ́dún yẹn ẹni tó wá lọ jẹ́rìí kó o tó mà ó ti wùdọ́ ògbówó rẹ̀ tán ìwọ́n sì ti gbé e sórí ẹ̀mí débi pé ah ọ̀fọ̀ kan tán lérí gbogbo dúkìá rẹ̀ wáyé dà túnmìnà khan nínú wa àwọn onáfíkì ìgbà tẹ́ bá fọkàn tán wọn tán yóò ti jẹ́ ọfọkàn tán yányán khan yóò jàǹbá rẹ̀ yóò jàǹbá rẹ̀ lórí dúkìá rẹ̀ yóò jàǹbá rẹ lórí ẹrùbọ rẹ lórí ìjọmọlúàbí rẹ yóò jàǹbá rẹ lórí àṣírí rẹ tó wà lọ́wọ́ rẹ ọyẹdà tó mìíràn kà ẹlòmíì ń bẹ ọmọ ọmọ sọmọ láti lè máa gẹẹtì àṣírí rẹ yóò súnmọ́ torí pé okulẹ fẹ́ lo nǹkan yà gẹẹsì rẹ lọ́jọ́ wájú nínú ṣiṣẹ́ àwọn mọnàfíkì nìyẹn ọyẹdà tó mìíràn kà nígbà tó bá fọkàn tán yóò jàǹbá yẹn kódà ń bẹ nínú ṣiṣẹ́ àwọn ó lè ní òun fún wa ní chẹ́ẹ̀kì five hundred thousand yóò sì fi chẹ́ẹ̀kì yẹn rẹ̀ nígbà yẹn bá dé báńkì wọ́n bá sọ fún mi pé chẹ́ẹ̀kì yìí ilé ìkó sí ẹ̀ka bẹ̀rẹ̀ àkáǹtì yẹn owó tí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kò tó fifty thousand naira yóò sì fi yẹn gbó yóò fi gba yìí lójú gbogbo èèyàn pé é five hundred thousand ló fi lẹ̀ yóò tún wá sọ ẹ̀yìn lẹ́nu kí ni ojú mi báyìí náà fi fún wọn ní check one hundred thousand whereas ẹni má rí kankan gbà àwọn check afla àwa ìsìn ó sì ń bẹ̀rẹ̀ sí ó ń bẹ̀rẹ̀ sí ń gbọ́ oṣù wa là lọ báńkì èyí tá a tún gbà lọ́dún yìí gan a tún débẹ̀ ó tún rọ́bì ìṣòwò àdá tó wá kàrà sọ̀rọ̀ tó bá sì gbọ́ yẹn ní pọ́pìlì ha ah, fi check àwọn èèyàn mọ̀ọ́mọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ àkáǹtì tí ò sówó mẹ́ wọ́n lè fún ní five hundred thousand nígbà bá dé báńkì tẹ́yìn náà ti múra ẹtí ti gbápò lọ́wọ́ tẹ́fì gbowó wálé wọ́n wà gbé inú àkáǹtì five thousand naira níbi inú àkáǹtì pé ẹ lọ bẹ́ẹ̀ tó fún yín ní kíní pé bẹ́ẹ̀ owó ò tí ì dé bẹ́ẹ̀ ọwọ́ àlẹ́ ní ẹ ti sùúrù fún two weeks àwọn owó kan fẹ́ wọ bẹ́ẹ̀ two weeks ẹyin tó nígbà tó bá sun yín ọ̀dẹ̀ ti fìyẹn gbáyì lójú gbogbo àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó mi máa ń ṣe bẹ́ẹ̀ ìwà mùnàfíkì náà wà ní fàk òun ni iyì yẹn ló fẹ́ gbà ó parọ́ ó jàǹbá ṣùgbọ́n àwọn nǹkan báyìí kì í ṣe wa mùsùlùmí wàyí rẹ̀ tómìnà kàn lẹ́yìn ìgbà tí tẹ́ ẹ bá fọkàn tán wọn wọn jàǹbá yín so yìí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn yìí ò nítumọ̀ lọ títí sáwà bá bá ṣe irú ìjókòó báyẹn a kàn fi pe àwọn èèyàn kan wá wo dáǹṣe ni kìí ṣe pé nǹkan fẹ́ ṣe yẹn ní ó dìtàmì táwa fẹ́ ṣe lórí ìnáwó àbí nǹkan táwa fẹ́ ṣe ìtàsọ̀rọ̀ láyọ̀ sórúkún wà tẹ́bi tó àkàdàmà níta ẹlòmíì ló fún ilé owó tí ó sálùbáríkà ń bẹ owó tó kéré báyìí sálùbáríkà wà ń bẹ yóò ṣe nǹkan tó pọ̀ inshallah ṣùgbọ́n ẹlòmíì fifty thousand fifty thousand ṣe pé haram náà ṣe àgbé kéèyàn má rí irú yẹn gbàgán gbígbàdúrà ni ọmọ àtúnbà nǹkan dáadáa ní ìtẹ̀lẹ̀wẹ̀ lọ́wọ́ sí ṣèdí tó fi jẹ́ pé èèyàn gbúdọ̀ máa kó gba àlámọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala owó táwọn ẹ̀rọ ọmọ afla five naira fifty naira àlùbáríkà máa wà bẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí tẹ́ máa ń rò wípé báyà bàbá olówó kan àbí nǹkan kan so ló fi jẹ́ wípé mutafakun alayhi wa fi riwaya nínú ẹgbàá wa mi anabi ni wa in sọ́ọ̀mà wa sọ́la wa za'ama annahu muslim kódà káwọn táwọn sọ yìí kán máa kírun kán máa gbà wẹ̀ kódà kó máa lérò pé mùsùlùmí gidi lòun ànábì ẹ lọ mọ̀ pé mùnàfíkì ni so tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lẹ́yìn àwọn kan ń bẹ nínú mùsùlùmí lóye pé ìwà wọn gan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwà wọn gan ó ṣe déédéé pẹ̀lú wọn àwọn náà sì ń pàrédè ara wọn gẹ́gẹ́ bí bàbá àdínì agbódegbà àdínì so láwùjọ wa lẹ́yìn ṣèdí yìí tó fi jẹ́ pé ká gbìyànjú ká má jẹ́ kí rọ́mọ wọnú ọ̀rọ̀ wa ká máa ṣe déédéé pẹ̀lú àdéhùn ká sì máa ṣọ́ra fún jíjàmbá àwọn ènìyàn nígbà tá a bá fọkàn tán wa àbí gbà tí a bá fọkàn tán yàn ká ṣọ́ra fún àti máa jàmbá ọmọlàkejì ìwà múnáfíkì ni insha Allah ta'ala èyí tó ní í ṣe pẹ̀lú báàbù òun náà ni ọ̀rọ̀ ìtọ́kàn yẹn pé wàyí dà túmínà khana mínàlẹ̀ amánà نسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته